ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب في هذه الآية الكريمة يأمرنا الله تعالى أن نتعاون فيما بيننا على البر وهو فعل الخيرات وأن نتعاون على التقوى وهي ترك المنكرات وينهانا عن التعاون على الإثم وهو المعاصي والعدوان وهو الاعتداء على الناس والتعاون على البر والتقوى يشمل فعل الخيرات كلها فالأمر بالمعروف والنهي عن المنكر من التعاون على البر والتقوى لما في ذلك من إصلاح المجتمع وإبعاده عن أسباب الدمار والفساد وإيصاله إلى الخير العاجل والآجل وتعليم العلم النافع هذا هو الأمر الثاني وتعليم العلم النافع من التعاون على البر والتقوى لما فيه من إزالة الجهل ودعوة الخير والتحذير من الشر ومعرفة الحق والعمل به وأداء حقوق الله وحقوق المخلوقين والإنفاق على الأقارب والمحتاجين وإنذار المدين المغفر الأمر الثاني إقراض المحتاج من التعاون على البر والتقوى الأمر الرابع وبطل الكفالة والضمان لمن يحتاج إليهما هو أيضا من التعاون على البر والتقوى الأمر الخامس وبدل الجهد والوساطة في قضاء حاجة المسلم عند ولاة الأمور عند ولاة الأمور وغيرهم من التعاون على البر والتقوى وقد قال الله تعالى من يشفع شفاعة حسنة يكن له نصيب منها وقال النبي صلى الله عليه وسلم اشفعوا تهجروا الأمر الثالث إقامة المشاريع الخير الخيرية من بناء المساجد والمدارس الخيرية وتأمين مياه الشرب والوضوء من التعاون على البر والتقوى السابع وإقامة المصانع التي تنتج للمسلمين والناس ما يحتاجون إليه ويصرنون به عن غيرهم هو من التعاون على البر والتقوى أيضا الأمر الثامن وإصلاح بين بين بين الناس والإصلاح بين الناس وقتل الخصومات والمنازعات والتعليق بين القلوب من التعاون البر والتقوى فعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة قالوا بلى قال إصلاح ذات البين فإن فساد ذات البين هي الحالفة رواه أبو داود والترمذي وابن حبان في صحيحه الأمر الثالث قيام الموظفين بأعمالهم وأداء واجبهم الوظيفي هو من التعاون على البر والتقوى لأن الناس والمسلمين خاصة بحاجة إلى خدماتهم وخبراتهم ومجال البر والتقوى أيها الأحبة واسع جدا ولما, ولما كان الإنسان عاجزا عن الإحاطة به فضلا القيام به كله صار التعاون على تحقيق المصالح وضبط المقاصد أمرا ضروريا للمجتمع المسلم وصار القيام به من أفضل الأعمال وأمر, وأمر الله به ورسوله وقد أمر الله تعالى به ورسوله وترتب على فعل الخير الكثير والثواب الجزيل وكل واحد من المسلمين عضو في المجتمع يبذل ما يستطيع العالم يعين الناس بعلمه والغني يعين الناس بماله والشجاع يعين بشجاعته في سبيل الله والمسلمون يد على من سواهم ويسعى بذمتهم أدناهم الأمر العاشر وقيام الوالدين بتربية أولادهم التربية الإسلامية وتنشئتهم على الخير هو أمر من التعاون البر والتقوى أيضا لأنهما ينشئان جيلا صالحا يكثر به فواد المسلمين ويقوم بنصر الدين أو بنصرة الدين أيها المسلمون وإلى جانب الأمر بالتعاون على البر والتقوى ينهى الله تعالى عن التعاون على الإثم والعدوان والإثم جميع المعاصي والعدوان هو الاعتداء على حرمات الله وحرمات خلقه والنهي عن الاستعانة على ذلك يعني النهي عن فعله من باب أولى فلا يجوز للمسلم أن يرتكب المحرمات ولا يجوز له أن يعين على من يرتكبها لا بقول ولا بفعل وقد لعن النبي صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه لتعاونهم على الإثم والعدوان ولعن صلى الله تعالى عليه وسلم الراشي والمرتشي والراجش والراجش هو الساعي بينهم لتعاونهم على الإثم والعدوان ومن التعاون على الإثم والعدوان الشفاعة وهذا هو الأول الشفاعة لإسقاط إقامة الحد على من وجب عليه قال صلى الله عليه وسلم من حالت شفاعته دون حد من حدود الله فقد ضاد الله عز وجل ومن خاصم من باطل وهو يعلم لم يزل في سخط الله تعالى حتى ينزع ومن التعاون أيضا على الإثم والعدوان الإدلاء بشهادة الزور لينصر بها ظالما أو يرد بها حقا قال صلى الله عليه وسلم عدلت شهادة الزور الإشراك بالله عز وجل ثلاث مرات ثم قرأ واجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به وقال صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار رواه الترمذي وقال صلى الله عليه وسلم من أعان على قتل مؤمن بشطر كلمة لقي الله مكتوب بين عينيه آيس من رحمة الله والعياذ بالله إلا رواه ابن ماجه والزحاني ورواه يأتي من حديث ابن عمر ثم قسم الله الآية بقوله واتقوا الله إن الله شديد العقاب مؤكدا بذلك ما أمر به في أولها من التعاون البر والتقوى وما نهى عنه من التعاون على الإثم والعدوان ومحذرا من عقوباته لمن خالف ذلك أيها المسلمون ما أحوج المسلمين اليوم إلى التعاون على البر والتقوى وقد تداعت عليهم الأمم وتكالبت عليهم قوى الشر من كل جانب ما أحوجهم إلى التعاون والتآلف وإزالة الأحقاد ودفع المفاسد عن مجتمعهم ودفع المساجد عن مجتمعهم ما أهوجهم إلى التعاون على تربية أولادهم ونسائهم وإصلاح أمورهم وإخراج أهل الشر من بينهم وتنقية مجتمعهم عن عناصر الفساد والإفساد ما أحوجهم إلى الحذر من الدعايات المضللة والأفكار الخبيثة التي تدفع إليهم عن طريق وسائل الإعلام عن طريق وسائل الإعلام المختلفة ويروجها بينهم أعداؤهم إن المسلمين اليوم بأمر بأمس حاجة بأمس الحاجة إلى التعاون على جلب المصالح وتكميلها ودفع المفاسد وتقليلها أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كونوا واسجدوا وعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون ọpẹ́ fún ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé ọlọ́run ọba tó pàṣẹ tó ṣe lẹ́sìn ká lórí ìbẹ̀rù rẹ̀ torí a jèrè ní kanjúkanjú ìyẹn nínú ilé ayé ń a sì jèrè nígbẹ̀yìn ọ̀rọ̀ àtúbọ̀tán ọ̀dà eléyìí ní àlìkìyà mi lórí tó bá jẹ́ amúlátẹ sáàmù tẹ̀lé táàfì máa sin lọ. nídàkejì ọlọ́ọ̀bà náà ló kọ̀ fún wa pé ká wọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ àtìgbọ́ta dìde torí pé yẹn ó jìyà nítọ́júkanjú eléyìí ò láyé ń bí èyí ó sòrò bẹ́ẹ̀ yóò tún rí lọ́jọ́ kan yìí sísọjọ́ wọ́n yàtọ̀ bí láì abẹ́lẹ́ ọ̀bà àlékún àlàáfíà nínú sẹ̀mí ayé wa kálíbà bá lọ. nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú ọlọ́wọ́ bá ní ìfisẹ́ ọlọ́wọ́ bá ní ọlọ́gbọ́n bá àtàwọn ará rẹ̀ àtàwọn àtàbò rẹ̀ àwọn àtàbò rẹ̀ ní wọ́n mú tọ́lọ́run ṣẹ lórí ilẹ̀ wọn ò sọ pé nítorí pọ́mì èèyàn ni wọ́n mi yàn láwa náà ó yẹ ká ṣe bí wọ́n fẹ́ ó yẹ ká bá wọn gbáyé bí wọ́n ti fẹ́ kékeré òfé gbáyé sàtìgbọ̀ kan rẹ̀ ó dà wàláhì mùsùlùmí ni wọ́n táyé ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn dábàá lọ́wọ́ náà Al-Qur'an Al-Karim àṣìdá wàhálà lè kò fà kékeré fẹ́ kọ́tọ́ lọ́hùn èèyàn sì ní sórí ayé àtàlẹ́kẹ́ àmọ̀ tó bá kọ́tọ́ lọ́hùn eléyìí ń dájú kóra kìí ṣe mùsùlùmí nìkan ní sọ bẹ́ẹ̀ àwọn olùmíì náà ti ń pèpè tó náà gbé kíra ní lọ́wọ́ náà àwọn kíra tàbí ra àwọn ànábì ọlọ́run àwọn náà ń pè pèsè pé ẹja sí lọ́hùn bóyá ọ̀là kódà bẹ́yìn òsín lọ́kàn wàláì kìí ṣe mùsùlùmí nìkan ẹni tí pé kò síbi pé mú fi tẹ́sìn ọlọ́run kódà bí wọn òsín lọ́kàn torí náà ló jẹ́ pé àwọn sàhábà àṣìdá wàhálà lè kò fà bá ti bani sátún fásitì nìyẹn wọn àgbà gbẹ̀rẹ́ báwọn kékeré o ṣùgbọ́n rohama ọ̀bẹ̀yìn fáwọn tó jẹ́ ní ọlọ́run torí pé ẹni ó bá rọ̀ kọ́ lọ́run ẹ̀dẹ̀ ọlọ́run bọ́ rọ̀ fún. lẹ́yìn wá àgbà náà kótóbà wa lọ́sẹ̀ tó lọ ó ní iṣẹ́ kan tó jọ́ràn yàn ó súnmọ́ ó ṣeé ṣe kó jọ́ràn lórí ẹnìkan jọ nìkan lọ òun náà ni ìpè ní síbi dáadáa ìkọ̀kún níbi àìdáa àwa fẹ́ mú eléyìí náà mọ torípàá ara rẹ̀ ni. ona na ọlọ́run tó sọ pé wàtáwàlá albirri wattaqwa ẹ fọwọ́sowọ́pọ̀ tó bá jẹ́ pé lórí àṣẹ tọ́lọ́run ọba kan ni lọ́wọ́ nígbà míì ẹnìkan ò fi ń ka tábá dẹ́ nìkan dá wàhálà ò ti pọ̀ jù àbí sí sí padà 'ala tó bá wá jẹ́ wọ́n fẹ́ da Irú wọ́n fẹ́ da làáfíà rú wọ́n fẹ́ ni wọ́n fẹ́ gbẹ̀bí fáláre ni wọ́n fẹ́ gbẹ̀bí ẹ̀rẹ́ àrẹ fún ẹlẹ́bi wọ́n sì fẹ́ gbé ẹ̀bí fáláre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má tún wọ́pọ̀ lórí bẹ́ẹ̀ ááyà yẹn ó tó wa lọ ayé ní abẹ́ ìjẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé a bá fi òdodo kún ìjẹ́ mùsùlùmí tí ò ní jẹ́ pé ìjẹ́ mùsùlùmí lásán torí pé ìjẹ́ mùsùlùmí muslim ẹni tó gbàpà gbàpà fún ta ni. so asilama wájú àwòlì láì ní toriko pé yẹn bẹ̀rù láàyè mí nínú alukoran kẹrin ipe ẹni tó bá ṣe ìsìláàmù wájú rẹ̀ tó kọ́ lọ́wọ́ ọba ló fún òun ni òní rí títí náà òun ni òní dààmú òun bọ̀tán ó dà. táàbì mọ̀ pé à ń sowọ́ pọ̀ lórí dáadáa lórí ẹ̀sìn ọlọ́run kí làwọn ọ̀nà díẹ̀ tá a lè mú wá àkọ́kọ́ ni kótóbà ọjọ́ júmọ̀ tó lọ al'amuru bil ma'ruf wà náà yọ al-munkar lásìkò kan náà a máa sọ pé lè dáa tó bá jẹ́ pé àwa náà bá ń ṣe tó pé lásán náà à ń kó lòkè wọ̀ta sí àmì ìtìlá tó bá sọ fún ẹ̀yìn pé ọ̀ràn yẹn ní sọ̀làwátù hàn sọ̀láàtù márùn lójúmọ́ àwọn arí pé nígbà táwọn èèyàn ti sọ̀lá ṣọ́ọ̀kù ni wọn náà wà títí tí sọ̀láàtù yẹn ti kọjá ìwọ lọ fi ń sọ fún wọn pé ọ̀ràn yẹn ni o ó sì lásìkò ó takora wọn eléyìí ti dá wà. ànábì sallallahu alaihi wasallam ìrẹ́ nìkan tó lè mú nǹkan kan wá títí dòní títí dọ̀la pé islam ló ti di ẹnìkan ṣẹ́jú ànábì lọ sallallahu ta'ala alaihi wa sallam kékeré mẹ́nubà nǹkan kan nínú gbogbo aspect islam pátápátá sẹ́nìkan wá ṣẹ́jú ànábì lọ sallallahu ta'ala alaihi wa sallam bó ṣe ń jí sí ọlọ́run òun náà ló kọ́kọ́ ṣe òun náà làwa náà ń bẹ lọ́n kọ́nà bọ́ sí rọrùn fáwa náà bá a ti ń wù ká lè máa ṣe bó ti ṣe ń sọ fún wọn pé eléyìí ò sí lára ẹ̀sìn bẹ́ẹ̀ náà ló ṣe jìnnà sí tó aburú wa ni wípé ẹ tá àmọ́ gbọ́ ní tá a bá ń wí o ní tá a bá ń ṣe kò sí tó kàn yín bẹ́ẹ̀ o tàbí pé lóòótọ́ ni ní táwọn olùmọ̀ wí yìí o ṣùgbọ́n kò rọrùn fáwa láti ṣe ni o lóòótọ́ onítọ̀ ń sòdodo pé òun lòun ọ̀rọ̀ tiẹ̀ tó fúyẹ́ pé òótọ́ ni o torí ó lẹ́rìí òun lòun ò sì lè ṣe o ṣùgbọ́n tọ̀ náà ò ní ṣe dáwà kò ní dáwà ṣe fẹ́ lòmíì òǹtọ̀ náà ó wo islam lápá àbí tóun náà dúró sí yẹn ni dípò kó máa kó ga yóò wò ni torí báwọn èèyàn sọ pé abẹ́ni tó kéwù ni ò yẹn ìwọ ni wàhálà tí wàá kọ́ wa títí wa àwọn náà sì máa ní ẹ̀rí inú ọ̀rọ̀ wọn níta ayé ni òkò lè jẹ́rìí fún ọjọ́ gbọdọ̀ kí náà torí èèyàn ló náà torí báwọn ènìyàn tó bá jẹ́ kó dáa fún wọn nípa wọn ọ̀gá nígbà tó bá débẹ̀ tán ní ọmọ tó bá tẹ̀ ń dọ́mọ dáadáa pé ọ̀gá àti rọ́nà kan ó sọ wá jẹ́ pé ibi tẹ̀sí lẹ́mọ̀ àwọn pé ẹ̀ sí láǹfààní àti ọba tí kẹ nìkan nígbà tó ti yé ijó ń lọ kò lè jẹ́ àwùjáde níjọ́gbẹ̀rẹ̀ ọ̀kẹ́ àmì àmì ó jẹ́ ìwà èrí abala rẹ̀ níbi láti ẹ̀ dáadáa kápọ̀ ká wí lẹ́nu ká sì ṣe níṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ká fáwọn èèyàn nímọ̀ ẹ̀sìn èyí tíjọba fojú tẹ́ńbẹ́lú wò ọ̀kọ̀ọ̀kan náà àwọn kan tí mo fẹ́ máa kà yìí ó ń da gbogbo ayé rú kìí ṣe orílẹ̀-èdè kan tẹ́lá wá kíyèsí dáadáa nítorí pé ìrìn àjò tá káàkiri ayé kò tó nǹkan ìlú wa gan orílẹ̀-èdè wa gan tó jẹ́ nàìjíríà ní ibi mélòó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wá dé mbẹ̀ ṣùgbọ́n tá a bá ṣàkíyèsí ibi tá a mọ̀ náà àti ibi tá a dé a rí wípé ọ̀kọ̀ọ̀kan náà àwọn kan tá a fẹ́ máa sọ yìí ó da orílẹ̀-èdè rú òun náà ló ti dàgbà ayé rú tààlí ìròlé ẹ̀mí náà fẹ̀ kákọ́ ọ̀yàn lẹ́sìn sẹ́ni wípé ìdàkejì ẹ̀ ló ń kágbógun ti ìmọ̀ ẹ̀sìn òun ló pọ̀jù láwùjọ ìyẹn sì dájú pé é sọ̀rọ̀ ọ̀nà síra kéèyàn gbógun ti káwọn èèyàn gbógun ti mọ̀ ẹ̀sìn gan pé ń tẹ̀sí yẹn ó torí bá ayé alukóra ni dípò kan sọ pé ẹ̀sọ́bi tó wà fún wa ta àdìsí ànábì ni ọ̀dà wo ni káwọn fi mọ̀ káwọn fi gbà kọ́rọ̀ ó ti parí síbẹ̀ wọn ò ní mú wà padà á yí nítorí pé ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala kò fi ó fún wa freedom kí ni máa ń tẹ̀lé sẹ́yìn ọba tí wọ́n bá pè nù pé ká lọ sí sọ́lá sẹ́yìn ọba lọ kí ni máa ń tẹ wọ́n tó ti ti máa ń tẹ wọ́n àwọn òlọ́wọ́ ọ̀lọ́ náà nìyẹn fírídọ́ọ̀mù yẹn làwọn èèyàn ti lò tó bá ti rọ̀mùdáhùn tẹ́nìkan ọba gbà ẹ̀ ọ̀kan tí ò ti fìyà tí ò ti fìyà ẹ̀ ọ̀kan tí rọ̀mùdáhùn fi lọ kí máa ń sí wọn ẹ̀rí pàtó gan-an kò sí tí máa ń ṣe ọlọ́run sì sọ wípé tó bá mo jẹ́ kí nǹkan máa ṣe yín ni ẹ̀ sì mí tipátipá tọ́lọ́run bá wá sí lágbára bẹ́ẹ̀ freedom àgbọ̀dọ̀ sílò tó tọ́lọ́ ọ̀rọ̀ òfìrí wa níbòmí o lè mímọ bí ń sàpèjúwe ká lè mọ̀ kò fìrí wa níbi oorun kò fìrí wa níbi sísu àti tó bá ti dé báyìí ó ti tú láti fọmọ èèyàn yẹn tí ò bá jáde láàrẹ wàhálà dé ìparun ń bọ̀ nìyẹn wàláì àwọn èèyàn kan tún lù lákan rìn ẹ ẹ ńgbà sẹ́yìn bọ́ lẹ́tọ̀ tẹ́tọ̀ tẹ́tọ̀ yàlà yàlà yàlà ẹni tó bá máa tọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ṣe máa tọ̀ àmọ̀ kíkó oríire o ẹ̀bẹ́ lómi ló tọ̀ làjí ta ló gbé làjí sínú inú ẹ̀ torójú kan tó wáyé pé wọ́n wá jọ ń lọ pọ̀ láwọn mùsùlùmí ni táwọn mùsùlùmí bákan bá sọ pé ẹ̀dá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ dúró fún mi mo fẹ́ tọ̀ ọ́ kí ni máa yìí sí látẹ̀kàn sí tọ̀nà ló ń tọ̀ báyìí wàlá ìtọ́ tó bẹ́ẹ̀ o wàlá ìtọ́ tó bẹ́ẹ̀ torí kéèyàn bá máa kéèyàn lè máa jóná ọlọ́njọ́ gbọ̀dọ̀ kíámà ìtọ́ tó ká farabalẹ̀ kárí kó dá tán dáadáa ká tó dìde èèyàn ní bíbẹ̀rẹ̀ báyìí ó ti máa kánjú sétọ̀ náà ni máa yẹn tọ̀ tó bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀dá ẹ̀dá kan já lọ tí ní àjò bá pa ni kọ̀mọ́rú wọn tó wọ́n wá jẹ́ pẹ́tọ̀ bá wá jáde àbí bọ́sẹ̀ ò jáde bàbá dọ́ kíkù lónìí olónìí tá à ń sọ̀rọ̀ yìí àbárú wọn bẹ́ẹ̀ abẹ tó jẹ́ pé ìgbẹ̀tọ̀ jáde ìtọ̀ jáde ọjọ́ ọ̀gbẹ́nu lọ́mọ́ kò sígbà tá a délé ìwòsàn kan tá a bá rọ ọ̀yàn bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ ń bẹ lónìí alhamdulillah àwọn tó wà ní ìbálòpọ̀ kó fọ́n lọ́la sí ara wọn. ìlera wọn kọ́lọ́n tó dópin o kí la fẹ́ lò ń bẹ̀ ọlọ́run fúri wa ń bẹ̀ yẹn ká máa ronú ibi tọ́lọ́run ti fúri wa ká máa ronú ibẹ̀ kan ibi tó ti fúri wa tá a rò pa fúri tá a sì fúri níbẹ̀ náà ni ká ti jọ́sìn fún a rò pa fúri ni a fúri torí àtúbọ̀tán ẹni tí ò jọ́sìn fọlọ́run tí ó sì wá mọ̀ tí ó dààmú ara ẹ̀ nípa bọ́ọ̀n lòun ti gbàgbọ́ yéèsì àtúbọ̀tán tí ń fi ń ṣeré yẹn kéde nǹkan tó lágbára ni o. torí ní pé nígbẹ̀yìn ọ̀rọ̀ yóò mọ̀ pé wọ́n fúri ìgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ lọ wo àwọn àyà tó pọ̀ nínú àlùkòrán kẹrin mi tọ́ mi ó sì máa kábàámọ̀ lọ́jọ́ gbẹ́dọ̀ kìíyàmà àti ibi tí ó ti máa sọ fáwọn èèyàn kan wípé ẹ̀yin ẹ̀mọ́ gbádùn ẹ̀ máa yọ̀ bima aslaftum bil ayyamil khaliya ìgbádùn tẹ́ ń jẹ lónìí iṣẹ́ kan tẹ́ ti ṣe ń gbà tó ti kọjá lọ lóògbé ayé ni bẹ́ẹ̀ náà làwọn kan tí wọ́n dọ́ǹpẹ̀ síbì kan ẹ̀sìn wo àwọn tó tẹ̀sán gan kí wọ́n rí mú wọ́n àfààyè wọ́n fi àlùkìyàbọ̀ kọ̀m̀pẹ́ ààyè àwọn tó fi sọ̀ látọ̀ ọlọ́dún méjèèjì kí wọ́n rí mú kí ni wọ́n dà la hawla wala quwwata illa billah wallahi kun ya jo to so ni eleke ji niyan ta'limu li ta'limu li ilmi nafi agbọ́dọ̀ kom agbọ́dọ̀ agbọ́dọ̀ ko lẹ́sìn àwa tá bá sì fẹ́ ṣe lohun lódodo agbọ́dọ̀ wa tí ó jẹ́ ká gbọ́ ìsìláàmù yìí kìí ṣe mọ̀ tábì máa ṣe kótóbà kìí ṣe mọ̀ tábì máa ṣe tàfsírù kìí ṣe mọ̀ tábì gbá chọ́ọ̀kì mú léde lárúbáwá ṣùgbọ́n ìmọ̀ tábì gbọ́ ìsìláàmù yìí la hawla wala quwwata illa billah ẹnìkan wà mórí bọ́m̀bẹ̀ ẹnìkan wà mórí bọ́m̀bẹ̀ o àwọn ọmọ ìyá wa lókè ọ̀ya wọ́n gbìyànjú púpọ̀ lágbọ́n yìí àwọn ọmọ ìyá wa lárúbáwá wọ́n gbìyànjú púpọ̀ lágbọn eléyìí bí ìgbà tó tẹ̀jọ́ pọ́ ọmọ ìyá náà ọ̀ràn méjèèjì tá a dákọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni à ń sọ̀rọ̀ kí ṣe gbogbo wọn ètò sì bí náà ni pé ẹni tó fẹ́ ṣẹ̀sìn òdodo tó fẹ́ ṣe Islam tẹ́ bá sọ fún mi pé ẹni yìí ipò báyìí ló wà ní iṣẹ́ ìjọba ẹ̀ ní fẹ́ bìlì torí ilé kéwù jíjẹ́ ti bá a ní àsìkò tó bá ráyè sí kò sì sásìkò kan téèyàn parí iṣẹ́ ìjọba tí ò ráyè kí ó ní àwùsá bó sẹ́yìn mọ́gírìbì ni ọba àfa àti nǹkan ẹ̀lẹ́yìn mọ́gírìbì bó sẹ́yìn ìṣáì ni ọba àfa àti nǹkan ẹ̀lẹ́yìn ìṣáì bó sẹ́yìn àásùrì ni ọba àyà àti nǹkan ẹ̀lẹ́yìn ìṣáì lẹ́yìn sọ̀látìlà àásùrì tí wọ́n júwèé sí fáwọn yìí. àwùjọ wa ń bí àsìkò tó pọ̀lọpọ̀ wa ní kò tó fún bísínẹ́sì ẹ̀ àtẹ̀rẹ́gbẹ̀ẹ́ tọ́jọ́ bá lọ ìrèpè tó kù lọ́dọ̀ ẹlòmíì ó tó ti sọ́dọ̀ la yóò tó jí kò mọ́ ni. àsìkò sẹ́yìn ẹ̀rọ pé òun fẹ́ fi tajà òun fẹ́ fi ṣòwò òun fẹ́ fi kéré ayé yìí àsìkò sẹ́lọ̀ fi ilẹ̀ òdo ó dàbí pé òun máa wọ̀ mọ́ tipátipá ló fi kápá wọlé kò sì yọ tọ́lọ́rọ̀ bá lẹ̀ láàrin láàrin yẹn tọ́lọ́rọ̀ bọ̀ yọ lẹ́bẹ̀ẹ́ tẹ́lẹ̀ mi ì bá ti bà ibi káràkátà náà ni ó ti sùn kìí ṣe ilé ẹ̀ kò ní sùn nílé rẹ̀ tí ìbá ti pẹ́ gbà lágbára tó di pé ẹnu ọ̀rọ̀ ọ̀sẹ̀ ibi káràkátà náà ni ó sùn sí. ìnira ńláńlá ni kọ́pọ̀lọpọ̀ àwọn ìláwùjọ ilẹ̀ Yorùbá yìí láti fàṣọ ó lẹ́sẹ̀ afẹ́lẹ́ ti sọ̀lá. báwo la bá ṣe pèpè báwo la bá ṣe tẹ wà ìsìláàmù pàtó tó bá yẹ pé a bá ń ṣe sọ̀lá gbogbo ẹni pẹrẹ mùsùlùmí láwùjọ ẹtọ ẹtọ yẹn ẹtọ yẹn tí ó kù lọ́jà tí gbogbo mùsùlùmí á kù lọ́jà kan lọ ṣe sọ̀lá ẹ̀kọ́ èèyàn tó kù lọ́jà ibẹ̀ láti mọ̀ pé mùsùlùmí ló pọ̀ jù adamadi tí ò ní ṣerú ẹ̀ tí ò ní fi ọjà alẹ̀ lásìkò sọ́lá inú pọ̀ làwọn èèyàn ti ń rò pé mùsùlùmí ò tó nǹkan láwùjọ kò sí bẹ́ẹ̀ ló sì rí tó lẹ́yìn tí èsì sọ́lá àwọn là ń mùsùlùmí àwọn èèyàn ni wọ́n ń pè mùsùlùmí kì í sọ orúkọ téèyàn jẹ́ àjọba àti ti ń wọṣọ àbí wọ́n ti bí wa kì í làfi jẹ́ mùsùlùmí ló fi jẹ́ pé ilẹ̀ lágbáwá àwọn tí àwọn náà mùsùlùmí tán bẹ́ẹ̀ ìtìjú ńlá ni lásìkò sọ́lá àwọn yóò fi sí kó omi tó bá wà kété pé kò sẹ́ńtì ẹ̀sìn mùsùlùmí bẹ̀ ṣùgbọ́n àwọn yóò fi sí kó omi tó bá wà lónà ọba kúnlé nígbà pé wọn jẹ́ wọn jẹ́ nípa láti ṣe sọ́lá torí pé wọ́n fún níwèé wọ́n fún ní físà láti wọ̀lú wọn fún irú tó wá ṣe lọ́hùn inú àmọ́rùn tó mẹ́ni fún Islam ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ lọ́nù islam fẹ́ǹtì ìbá ṣe mùsùlùmí nìyẹn mùsíbà kan ò sì gbọdọ̀ sí wọn ó sọ pínpín lẹ́nìkan bá ń ṣàbòsí fún wọn ó gbẹ́jọ́ wọn ròlé ẹjọ́ ó sì mú wọn tipátipá láti sọ́là àyàfi inú kókó lé rẹ̀ àdíkó tilẹ̀ tó wọ́n rí inú ṣọ́ọ̀pù rẹ̀ àdíkó kí ọkọ̀ rẹ̀ mọ́lẹ̀ kó máa wakọ̀ káàkiri títì tí wọ́n fi sálámù àmọ́ pé wọ́n ti pé pè fún sọ̀lá ọjọ́ mùsùlùmí ipò kí ni àbóyè tẹ́ ṣe mùsùlùmí rárá ọwọ́ wà nù sọ́ọ̀bù wa dẹ́ngẹ́ kalẹ̀ ó jẹ gbèsè o lórílẹ̀‐èdè Islam torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ jẹ́ ó ti pa sóríire tó wá kù sọ́wọ́ ara rẹ̀ ibi tí ó ti kù sọ́wọ́ ara rẹ̀ ní pẹ́kọ̀ tilẹ̀kùn máa rí wọn ní wọlé rẹ̀ wá wọn ò sì ní kúlóòtò ojú títì torí pé dọ̀rọ̀rà gbogbo kálukú ń bá ká lójú títì ó yàtọ̀ síra wọn ẹni tí wọ́n sọ̀tún ti wà bẹ́ẹ̀ ẹni tí ó ń tíráàbù wà bẹ́ẹ̀ ẹni tí ó ń lọ gbọ́ bùkátà mi wà bẹ́ẹ̀ ṣùgbọ́n lè ṣe kò sí ìdí omi jẹ́ títí pa lásìkò tó fi sọ̀lá torí ká lè bá torí ẹ̀rí àtàkàmọ́ nígbà kúrò làwọn èèyàn ti gbọ́ yé látara tààlímù ẹlẹ́mì náà kíkọ́ àwọn èèyàn lẹ́sìn eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta lójúkọ̀nà ìrànlẹ́ni lọ́wọ́ lórí dáadáa ìkọ́jú ìmọ̀tẹ́jì من التعاون البر àlùbírò كما ká máa yá ẹni tó bá bùkátà nǹkan ní ẹni tó bá bùkátà tí ó sì lágbára ẹ̀ irú nǹkan ló wù jẹ́ nínú dúkìá ẹ̀rì kọ́wọ́ ló gbajúmọ̀ jù níbi eléyìí eléyìí ò ní ṣeré ìsìlámù mú wá àwọn èèyàn ń gbádùn nǹkan pè ní cooperative láwùjọ yìí àbí wọn máa gbádùn ẹ̀ ẹni tó kọ́ hundred thousand ilé fún ní three hundred thousand inú ẹ̀dùn ojúkọ̀nà kan ní àbójúkọ̀nà kan kọ́ ṣùgbọ́n níbo ló ti rí two hundred thousand tó léwu sẹ́yìn kó owó àwọn èèyàn kan ní owó àwọn èèyàn kan ní àti owó àwọn èèyàn kan kọ́ tọ̀ tọ́wọ́ wá fi three hundred thousand yẹn two hundred thousand àwọn èèyàn kan àti hundred thousand tiẹ̀ tó fi ṣòwò tó bá yí po mọ́ lọ́wọ́ sọ́ràn dé àbọ̀ràn òde ẹ̀yin náà ìdájọ́ òun ọ̀ràn dé tí wọ́n mọ̀ fi wọ́n lẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ o. téèyàn bá fi ṣòwò tó mú jẹ tówó pọ̀ sí iná ọmọ sọ pé òun gbádùn o ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó yí lọ́wọ́ ẹlòmíì fìlú ẹlẹ́tòrè wọ̀lọ́ ìlàbí wípé epo lòun ó gbà owó olówó dáhùn yóò máa pariwo yìí. kí wá ní ìsìláàmù mú wá lágbọ̀n yẹn òun náà látọ̀ yìí ìkọ̀rọ̀ọ́dù mọ̀tàjì káwọn kan wà tó jẹ́ pé àwọn ni ó yá àyàn lówó yẹn àwọn ò ní gbà kankan ibi tẹ́lú ti bí tí mo fi ṣàpèjúwe ti ní two hundred thousand owó àwọn èèyàn kan ni wọ́n fi kún tiẹ̀ fún ọ̀sì ìyá nítorí tọ́lọ́run àbíkámọ̀ yẹn ní ti máa di wàhálà sí tó bá yíwọ́ àmọ́ wọn ti máa ń yàrá lọ́wọ́ ní ṣẹ̀dá Islam tó bá yíwọ́ ẹlọ́ka sọ́tún bọ́kọ́rà òun náà ń bẹ inú àwọn ọ̀rọ̀ yìí òun náà ni ìzọ́rù alimadini limọ́ràn sír ká lọ ẹni tó jẹ gbèsè tó sì tún rì mí nínú nira nínú pọ́pátì ká lọ lára eléyìí wọn ayé àgbéjáde gidigbe ní sátún bàkàrà nígbà tó kún jẹ́ pé àwọn tó yá àyàn yẹn bóyá dandan kan àbí bímọ kan àwọn ẹ̀sẹ̀tì kankan ní ìju ojú rí ọlọ́run ọba lọ wọ́n kàn wọ́n pé tó ọlọ́run ti kádàrà sí ẹnu ẹbẹ́ nìkan la yá tó náà ti dẹ̀ntì yá yẹn látara kó sówò ó jèrè òun náà dọlọ́rọ̀ wọ́n gbà kọ́ náà àwọn èèyàn bẹ́ẹ̀ wá wà nílùú ẹ̀sìn nílùú ṣẹ̀ríà tí wọ́n pọ̀ ó lè jọ lọ́dọ̀ kan ó lè jẹ́ jàmá jàmá jàmá láwọn tí wọ́n korí korí pé àwọn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ní agbàlérò pẹ̀lú jàmá tẹ́lómi òkúrò ọ̀gbàmí foundation organization wọ́n wà bẹ́ẹ̀ nínú ẹ̀ nígbà nìkan sọ pé òun sì fẹ́ gbéyàwó ṣùgbọ́n kò ságbára nature ara àwọn ò sì gbà mọ́ ẹ̀rùn lọ́wọ́ wọ́n lè fún tàbí kí wọ́n yá fífún yẹn ló pọ̀ jù. àwọn arọ́ọ̀bù kan ṣàbẹ̀wò ó yà lẹ́nu lọ́jọ́ náà wọ́n ṣàbẹ̀wò sí ààyè wa kan lórílẹ̀‐èdè yìí nìbàdàn wọ́n wá jáde lọ sí gbòòrò wọ́n sànà jù lọ wọ́n wá ń bọ̀ wá sílé bí wọ́n ti dẹ́nu géètì tí wọ́n wọlé báyìí ni ẹni tí ń túnlé ṣe ti ń gbálẹ̀ àtẹni tí ń sí géètì ẹni tí sí géètì sì jẹ́ bàbá tó ti dàgbà àwọn náà ti gbọ́lá wọn gbọ́ arábìkì díẹ̀ díẹ̀ náà wọ́n fi àbọ̀ gate man ṣe yẹ pé ẹjẹ́ lọ márì ibi tọ́lọ́ wọn ti wá sàánú bàbá náà jọ náà ni pé àwọn tí wọ́n ń fira wọn sí ẹ̀yẹ́ yẹn arábìkì wọn sọ níwọ̀nba tí wọ́n gbọ́ ní tẹ dàgbàdì ẹjẹ́ lọ márì ni lárúbáwá sọ pé tẹ́lẹ̀ yìí ló ti márì ni wọ́n ní kò sí márì wọ́n tún fi wọ́n tún fi sàwádà kó kò márì wọ́n àṣẹ kẹbíìrì àgbàlagbà níbẹ̀ tí wọ́n gẹ́rù mùtàzà wùd wọ́n ní sùhánàlá bí wọ́n ti wọlé lọ tí wọ́n dọ́dọ̀ dàrẹ́kítọ̀ lọ́fíìsì wọ́n ní ẹ bá wa ké sí gẹ̀tìmáà yín wọ́n ní ìgbà pàpàtì bá sẹ́ látẹ̀sọ́ náà olóòrùn ní pẹ̀lú ọgbọ̀n náà pàlùmọ́dà lámìdà tọ̀sà wùwájú ẹ ti wá sọ́dí ìyàwó kẹfẹ̀ kan fẹ́ra yín wọ́n ní kò sagbára kánú tí ẹ bá fẹ́ mari lọ́dọ̀ yín bíi kánú ìkàlù wọ́n máa ń tóbi èlò ló bá dákẹ́ wọ́n lè àkọ́bí tètè lọ sí ní tó bá ní ninety eight ninety nine ninety nine ọba fúnra rẹ̀ ló sọ pé fifty four thousand wọ́n bá fi kò fún un láì sínú rẹ̀ àjò nǹkan tí wọ́n bá wá ilé òkú yẹ kí lè wọ́n máa yìí àpèjúwe ìtàgọ̀nù practically bàbá yẹn bó ṣe máa rí nù kíákíá ló sì yàwó lọ́dún náà. ẹlẹ́kẹrin ó ní bádùn ìtàpá láti wà dọ́mọ́nì kéèyàn ò nídùú fún yàn lórí dáadáa wípé ẹni ẹlùsìn náà ni ajẹ́rìí rẹ̀ o ẹ má jẹ́ kó rí dààmú kódà ń gbà míì irú rẹ̀ àwọn sọ̀hábà máa ń ṣe tánàbí ò bá fẹ́ kírun sí onígbèsè là tẹ́lẹ̀ sọ tí ó máa sọ nígbà míì wípé sọ́lù àlá àkẹ́kùn ẹ ti sọ láàtọ̀ ọmọ ya yín. ẹlòmíràn wà sọ wípé. òun dúró fún gbèsè ẹ̀ òun ni kẹ́yìn tí wọ́n jẹ ló wá padà sí léèrè àrùn bí ó bá ti pọ̀ láti là òun ni wọ́n mọ̀ sí léèrè òun ló kù tó rẹ̀ rù òun náà sì lè má ní lásìkò yẹn ṣùgbọ́n fún ó fẹ́ kọ́ ìyá kó sàtẹ̀ kó ń sàtẹ̀ lọ́ńtẹ̀ nígbà tó lọ́n ti mẹ́mẹ́ lọ kó kù kàkà má lọ́rùn ẹ̀ tí ó mọ̀ tí ó mọ̀ báyìí nígbà ẹ̀ lẹ́yìn ìgbà ó tẹ̀ wá sallallahu ta'ala alaihi wa sallam nínú rẹ̀ bá a ti ń ka yìí alùpùpù kan wọ́n mọ̀ ìtó ní kápá ń bẹ̀ ní yorùbá ní kápá gbogbo ẹ̀ tí ó sì mọ̀ fi sílọ̀ bábìlì wàsá àlùwà àjà àwàlùwàsá àtọ̀ kéèyàn orí fóun nípò wọ́n sì fẹ́ yán yẹn kan jẹ kí wọ́n gbọ́ pé àti sùúrù wọn ò ní yàn ọ̀jẹ̀ lágbára ọlọ́run àwọn èèyàn rí títí láti bẹ̀rẹ̀ kéèsì dẹ́kọ̀ àrí wọn gba wá náírà torí pé ìbànújẹ́ tí wọ́n ní kí wọ́n yẹ̀yẹ̀ kan jẹ torí pé wọ́n fi islam rè wọ́n láti kékeré wọn láti mo ti rí rí pátíkálì láti bẹ̀rẹ̀ kéèsì dẹ́kọ̀ àrí wọn gba wá náírà ó ṣẹlẹ̀ sí ọlọ́dọ̀ kan ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn sọ́jẹ́jẹ́ náà táwọn muslim lawyer náà sọ pé ẹ má wọrí àti fún wọn kí wọ́n ti padà borí irú ẹ̀ wọ́n bẹ nínú ìfọwọ́sowọ́pọ̀ lórí dáadáa pé ẹ má jẹ́ sí tẹnìkan gbé tẹ́ ẹ bá lágbára láti gbèjà ẹ̀ ẹ má wò pé wẹ̀mí ò ní táìmù àìmọye tẹni títí ẹ gbé tí ẹ bá ní mọ́nì kékeré lọ́kàn ọkàn yóò sì máa dààmú tálíkà mo sì dé bá mo sì ní ọ̀nà tí mo lè gbà àtìsí lágbájá yìí o kí ni ò jẹ́ kí n tiẹ̀ fàṣẹkò díẹ̀ lẹ̀kùn kí n padà máa rìgírẹ́tẹ̀ kí ni ò jẹ́ n fàṣẹkò díẹ̀ lẹ̀kùn lójú ọ̀nà táwọn èèyàn ń lọ tí ṣẹlẹ̀ láti bá ṣẹlẹ̀ ẹlòmíì láǹfààní kan tó lè ṣe yóò kàn rí kọjá ni. a mọ̀ yín pé táwọn èèyàn bá ti wà fárúkù kìfáyà ni táwọn ẹ̀fọn bá ti dúró tó jẹ́ pé ètò necessary thing wọ́n ti ṣe kéèyàn kéèyàn kọjá tó sọ pé tó ọlọ́run sàlẹ̀ ọlọ́run ọlọ́run bá yóò so kí ẹ o ìwọ̀n fi hàn lábẹ́ ọ kó sì lọ sí ẹ nípa táwọn èèyàn kan ti dúró kò sáà ṣùgbọ́n gbà mí máa ń wà gẹ́gẹ́ pé èèyàn náà ò rí pé ó ní nǹkan tó ń lè contribute kódà òfin lórí nǹkan tó ń tàn gbé ní panápaná fire extinguisher tẹ́lómi bá ní tí náà sì ń jókòó níbi tẹ̀ jáde torí pé ó wò pé odidi one thousand two la hawla wala quwwata illa billah. ká tó wá tẹ̀ wá sọ nǹkan tí kò tẹ̀ súnmọ́ bẹ̀ rárá tí ó jẹ́ kó òní òní náà yà ní pọ̀pọ̀. ẹnìkan sọ ní ọ̀sẹ̀ tó lọ ní júmọ̀ tó lọ náà ni tí mo wọkọ̀ rẹ̀ ó ní òun ò mọ̀ bára wọn ó ti rí kóun rí ẹni tára ni tóun sì mọ̀ tó sì jẹ́ pé lóun nira tó bá ọlọ́run fún lágbára àti tẹ̀nà lọ́wọ́ fún kóun sì gbàgbé ẹ̀ ọlọ́run mọ̀ bóun ṣe lè máa gbáyé lọ lẹ́yìn ìgbà náà ó ní gbogbo alamọ̀ pé nàìjíríà burú níbi kí àwọn èèyàn ní accident kéèyàn wá kọ́kọ́ fẹ́ tọ́jú ẹ̀ ọlọ́kan ṣẹlẹ̀ tó jẹ́ pé ọlọ́kọ̀ gbá ọlọ́kadà kan ọlọ́kọ̀ yẹn dẹ̀ fà lọ. òun wá wò pé òun ti ń bọ̀ lẹ́yìn ẹ̀ òun wá wò pé tí èèyàn bá rẹ́síkì ọlọ́kadà yìí ó ṣe é ṣe kẹ́mi ẹ̀ ó ṣe é ṣe kó yé o òun lò ló ń bá gbé òun bá gbé báwọn ọlọ́pàá báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ó lóun ẹnìkan wá wà ní ọkọ̀ ó ní à wọ́n yóò ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ even eighty percent on mind but ọjọ́ gbéra ìjà mọ̀ nǹkan ó lè kó sáwà lọ́kàn ni pé tóun bá ṣe ti àì ó lè escape ó ní lóòótọ́ onítàn sí ó sì gbádùn ọlọ́run wàá jẹ́ kó yíwọ́ tá a sì mọ̀ pọ́pọ̀ lọ́pọ̀ ló máa ń yíwọ́ tí wọ́n ní bí wọ́n bá prógámù onítàn jẹ́ padà síbẹ̀síbẹ̀ náà ẹni rẹ̀ ò ní sán lórí ilẹ̀ ayé yìí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ ní láti zádù sọ ipa tó mi nìmọ́ ti alẹ́ haqqi mansura ẹni rẹ ò ní tàn nínú àlùmọ́ mi tó jẹ́ kọ́ lọ́wọ́ máa ràn wọ́n ṣe yóò máa ràn wọ́n lọ́wọ́ lórí òdodo tí wọ́n bá ti sẹ́kù lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì wà títí sáré dáná fìdé ayé òní burúburú kó mọ̀ tẹ̀kẹ́ lórí bẹ́ẹ̀ ẹlẹ́gẹ̀fà ká máa dá wọn ààyè ẹ̀sìn ká máa dá wọn lẹ̀ ẹ jẹ́ ń papọ̀ mọ́ ilé iṣẹ́ tí kì í ṣe àyè ẹ̀sìn tó jẹ́ pé àjẹ́ àmú ni àwọn àyè ẹ̀sìn wo bíi kápọ́ mọ́sídìd ó wà nínú kára wa lọ́wọ́ lórí dáadáa nínú àwùjọ wa nítorí pé àwọn èèyàn ṣe sọlá pàápàá jùlọ àwọn ọkùnrin ní jàmáà lọ́pọ̀lọpọ̀ àwọn àyè ẹ̀ lè mọ̀ pé mùsùlùmí kọ́lé síbẹ̀ torí pé wọn àpérún bẹ́ẹ̀ láì ṣe inú igbó táwọn èèyàn tẹ̀sẹ̀ ń ralẹ̀ sí àwọn àdúgbò míì wà tẹ́kì Ògbómọ̀ṣọ́ àti case study wàlá àwọn àyẹ́pọ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n yí pèpè fún sọ̀ láti bẹ̀ mùsùlùmí sì wà ń bẹ̀ ó súnmọ́ kó jẹ́ káwọn gan-an pọ̀ jù kí ló fà á ipa ẹnìkan wọn ò kọ́ pa abẹ́kọ́ mọ́sídìí wọn wá boríkorí pa abẹ́kọ́ ibi tó bá ti yé wọn díẹ̀ ni wọ́n máa ṣe àdáyanrí ibì kan pé ibi láti máa ti sọ̀lá àfàwọn èèyàn tó náà tún ní kó yé sẹ́mbà ti ronú pé àwọn fẹ́ kọ́lé wọ́n ti máa ronú pé ah, ó yẹ káyè sọ̀lá tó wà o wọ́n sì ṣe àyè sọ̀lá tó yẹn wọ́n lè kọ́ ní mọ́sálásí fáǹfààní ẹlòmíì tó bá tún débẹ̀ irú àgbọ́yé yẹn àgbọ́yé tí kò lè báyẹn ní o wàláì làbí torí pé ẹni tó kà ní abẹ́yìntàn lẹ́kọ̀ọ́ yóò ti la ilé kan nínú àwọn ilé ọlọ́run sẹ́mà pé ilé tó dájú lórí ilẹ̀ ayé náà ni mọ́sígìdì gbogbo ilé gbogbo mọ́sígìdì láyé téèyàn kọ́ ìbàjẹ́ yàrá kan ó tún wá jẹ́ pé dáńsì ẹ̀ tún wá nu nínú àwọn ilé tó dájú lórí ilẹ̀ ayé tọ́lọ̀ bá wá fọ ọmọ yẹn kan ti sábà bí ẹ̀ ó yẹ kó máa dúpẹ́ fọlọ́run kó wá mọ̀ bẹ́ẹ̀ lọ́run kọ́lọ́run dọ́kun tán lórí dáadáa torí kọ́lọ́run yóò kọ́ báyìí tó fún lálùjọ́nà fúnra rẹ̀ báyìí ọlọ́run wa ló kọ́ báyìí tó mí fún lálùjọ́nà bóyá mo sọ̀fẹ́ nìkan nínú owó oṣù ọmọlárúbáwá ni ọni ọkọ owó fẹ́ nìkan ẹni tó ẹni tó kówó fún gẹ̀gẹ̀ ló sọ fẹ́ mi kéde pé mo gbọ́ mi kan ibi ẹ bá mi fi sàárà irú ń tẹ́ ẹ bá fẹ́ kò sọ pé ìkàmbá ìyẹn fi ṣe. onítọ̀ àwọn adé nàìjíríà àwọn sọ mí kan pé àwọn òsì ní àwọn ààyè kan sì ń bẹ tó yẹ pé sáà lọ́run bá ní káwọn rí mọ́sídìí kọ́ bẹ̀ ni o àwọn bá sì dúpẹ́ fọ́lọ́run lọ́wọ́ ni ó kà sí ìbẹ̀ lọ́wọ́ tẹ́ni ọlọ́run kàtọ́ tó kò ní sàárà o ó dà kò burú ẹ jẹ́ ká fi ṣe foundation mosjid wọ́n bá ti foundation wọ́n tó blọ́ọ̀kù sí díẹ̀ owó yẹn bá tán wọ́n ní ìgbà táwọn wá ríra àwọn padà ló ń bá sọ fún un ó nínú ẹ̀dùn ìgbà tó pé wọ́n ti fún níwá àlùjẹ́ náà ni àgbóyè kan ló débẹ̀ ó lọ́wọ́ á sọ pé mo fi ọlọ́run ọba bẹ̀ ọ́ má jẹ́ kẹ́lòmíì ò fọwọ́ kún ìmọ̀ fi pàṣẹ́ntéèjì báyìí lẹ̀ nínú owó oṣù mi tí yóò fi parí mọ́sálásí yẹn mẹ́bà dà lónìí kí ètò orílẹ̀-èdè wọn aláwọ̀ funfun ló kọ́ aláwọ̀ dúdú ni ó mọ̀ sí náà bá lẹ̀ ẹni gbọ́lẹ́dé lórílẹ̀-èdè wọn tí gbọ́lẹ́dé lórílẹ̀-èdè wọn tí wọ́n ti pàdánù mọ́sídìí ibi tẹ́jọ ọlọ́run bàbá sì dé mo fojú ara mi rí mọ́sídìí wà mẹ́ tó jẹ́ pé lè fẹ́ lásán ni àwọn yòókù mẹ́ wọ́n sì lọ yé lálẹ́ kò ní sí ẹ̀jẹ̀ ọlọ́run bàbá kankan bẹ̀ náà mosjid ti wà mẹ́ mo tún dé nìkan tó jẹ́ new site tí wọ́n ti ilẹ̀ lọ sálálú wọ́n wá gbé láwọ́hà bọ́ọ̀dù kan sí orí ilẹ̀ kan wọ́n sọ pé almasjidu lijami central mosque òdòdó ọbẹ̀ ti ga ó ti dàgbà fún òsì tí kọ̀ torí pé kò sí ẹ̀dẹ̀ ọlọ́wọ́ àkàmẹ́ tẹ́bá dé mọ́mílákà gbogbo mọ̀sáájídù pátá níbẹ̀ lẹ́nu wọn ti ṣe júmọ̀ lónìí kò sí gbogbo ẹ̀ ló sì kún gbogbo masjid mo ṣe kútùbà tí wọn bá ń ṣe sọláàtù ní haram tí ń bẹ ní maka àbí haram ní madina ẹ lè rò wípé gbogbo maka ló wá fi sọláàtù mẹ ní ìdúró pọ̀dé tó bá yẹ pé madina ni ẹ rò pé gbogbo ẹ̀dá tí ń bẹ nínú madina masjid mawin wọn ti ṣe júmọ̀ ni tí wọ́n ti fẹ́ kó túbà láwọn mọ̀sájú ìtókù náà torí pé dáìrò ó ti máa yàtọ̀ títí dìgbà tí wọ́n fi ṣe kọ́ náà tí ìmọ̀mù ti ń ṣe kọ́ láti lọ àwọn èèyàn sì tún wọ̀ bẹ̀. wọ́n wá fún wa ronú wípé báwo lóore yóò ti kárí àwọn ọmọ ìyá wa lágbàáyé táwọn náà fi jèrè irú táwọn náà fẹ́ jẹ lọ́dọ̀ ọlọ́run irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ìwojú rẹ ọlọ́run ìkọ́ tó pẹ̀lú orí dáadáa ni bẹ́ẹ̀ náà ní ká máa kọ́ ilé ẹ̀kọ́ tá a fẹ́ fáwọn èèyàn lẹ́sìn àbá àti ẹ̀kọ́ ajá sí mi mo wo àwọn ilé ẹ̀kọ́ láwọn ààyè nílẹ̀ lágbáwá ìran ìran wíwò ló já sí ìran wíwò ló já sí. jẹba ń rí bí wọ́n ti mọ́wọ́ ní mú ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ tí wọ́n ti kọ́ mọ́lẹ́sìn wọ́n kọ́ mọ́lẹ́kọ̀ọ́ táyé náà bẹ́ẹ̀ wọ́n kọ́ mọ́lẹ́sìn kò sí ẹ̀kọ́ wọn kankan tó yọ tẹ̀sí lẹ̀ ìdàkejì orílẹ̀-èdè wa ń bì táwọn yẹn bá ti mọ tẹ́bá wà wọn lẹ́ẹ̀kọ́ kan ní orílẹ̀-èdè yìí kódà ká mọ̀ tẹ̀sí mọ̀ Àbújá àpọ́nlé nípa àdé ń sọ̀rọ̀ Àbújá àwọn ilé ẹ̀kọ́ kan wà nítòsí wa yìí ní táàmù ẹyọ kan wọ́n san one million naira láì dín láì súnmọ́ gbèrú gbèrú àbújá believe me ní táàmù kan ẹ sí táàmù mẹ́ta pọ̀ kò túmọ̀ sí pé ṣé tó bá wá parí secondary school nínú ilé ẹ̀kọ́ yẹn ṣé ẹgbẹ́ ọmọ jamia ọmọ yunifásitì wa ni tó wá fún bá fi dípò kan bí ọmọ bẹ́ẹ̀ tó parí bẹ́ẹ̀ tó graduate tó jọra wọn pẹ̀sẹ̀ ẹwo tí wọ́n wà ní náà sí. èèyàn sì kúrò ní láwùjọ tó wà ní pàpọ̀ wa yìí nítorí forty thousand naira tí ò rí kan láwùjọ ìkan náà nílẹ̀ Yorùbá ìkan náà tó sì tẹlẹ̀ sẹ́yìn yẹn jẹ́rìí sí ní ojú máa ń sọ pé ti sọ̀rọ̀ ọ̀nà ìgbéra o tẹ́wàá máa sọ pé mo lẹ ti kà yẹn táwọn èèyàn rí pé lágbájá òjò máa kẹ́kọ̀ọ́ ń bí ìmá torí pé kò rí bóyá forty thousand ní fifty thousand naira kan lọ́dún sì ní kété táàmù wọ́n ti san one million àbí over one million ní táàmù kan ní secondary school nurse primary school ẹnìkan sọ fún mi kò tí ju ọ̀rọ̀ oṣù kan àbọ̀ lọ sí ìsìn ó ní ọmọ mi yìí mo ń san one hundred thousand lórí ẹ̀ eléyìí náà one hundred thousand eléyìí one ten àti eléyìí one ten ó jẹ́ four hundred and twenty thousand àwọn méjèèjì ti san one hundred thousand lórí wọn yẹn wọ́n wà ní nọ́ọ̀sì wàláhìlì àbí àwọn méjì tó kú wà ní primary yóò ti san owó táàmù kan ní time three láwùjọ yìí náà tàjọ ń gbé ìbẹ́yẹ sáwọn èèyàn pé tó ọjọ́ bá tẹ́yìn ó bá yín nìyẹn inú pọ̀ jù láwùjọ ti burú ó ní ó fi jẹ́ pé ẹni tó gbáradì láti lọ sálùkì àmà wọn fúnra wọn ní nǹkan jẹmọ́ kò sábà wọ́pọ̀ á pa físà sí ńlá káwa náà tó kú ló pọ̀ inú bí ogun wàhálà ti ṣẹlẹ̀ ó ti lùsùn ó kú tòun o àmọ́ pé tó wọ́n wà para àwọn rárá o iye tọ́lọ̀ bá ní kò ní pákó tó lọ ní inú omi tọ́ ẹ wo ọ̀daràn mélòó ni wọ́n mú ní ìsìn tó wá fajúro tí ń sunkún ọ̀daràn mélòó ni wọ́n mú ìsìn tó fajúro tí ń sunkún bíi ti jọ̀hún yóò mọ̀ sọ fún yín pé bọ́n ti wá mú ẹ̀yìn sí bọ́ wá ní tó wá rìgírẹ́tì kẹ̀ tó ń bá bọ́nú ni òun tún tẹ̀síwájú nù ìjẹ́ mọ̀ pẹ́lẹ́ lọ́ọ̀daràn mi lẹ́tì mọ̀ pé àwọn èèyàn ti wà fúlì ìtàlẹ̀ pébi tó bá lè jáde lè tó jáde. nínú rẹ̀ bákan náà ó ní kámọ̀ ṣàtúnṣe àwọn oníjà mìlíta sí pàṣẹ àrùn àádájà alẹ̀ àwa sọ pé oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ yẹn rí ibi táwọn èèyàn bá ti tira wọn gbọ́ kámọ̀ ṣàtúnṣe ẹ̀ ní kíákíá tó bá tẹ̀ fún tiwa lágbára náà àfẹ́ kámọ̀ ṣàtúnṣe ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹ̀sán káwọn òṣìṣẹ́ mójútó tẹ́ wọn tá gbà wọ́n fún kó lè bàa jẹ́ pé wọn ò ní ṣàbòsí ẹnìkan nígbà àwọn àsìkò kan wà tó yẹ pé àníbi bá sí ládùjá tàbá wá dé ọ́fíìsì kan báyìí tẹ́ bá sọ pé this the mark is not on the feet kò ní sí lórí bíi ìtẹ́bí sílẹ̀ fẹ́ràn òṣìṣú ẹni tẹ́sùn lábùjá òkú ẹ wà pé ah ìró ọ̀ràn wọn ní wọ̀ọ́lọ́ wàhálà dé lẹ́nu àwọn wábi dẹ́sí kí ìta ìkótó ìgbọ́n ti mọ́sálásí nítorí fẹ́nìkan ìgbọ́dọ̀ ti ó dé wábi sẹ́ńjọ́ yẹn ó sáyìn ó dẹ̀ jáde lọ padà òun ni ó sì sìn kẹtẹ́ bá lọ wàhálà ìwọ tẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló tẹ̀lẹ̀ tó wa ìpè tó ń lọ tó bá jèrò ọ̀lẹ́ padà bọ́wọ́ sàn fún wa padà sáyìn pé àkóbá ẹ̀ ló jáde ló ti tẹ́lẹ̀ wọ́n sì ti kó bẹ́ẹ̀ lómi pẹ́pẹ́ tó àwọn bá pọ̀ rẹpẹtẹ wọ́n kẹ́kẹ́ amójú pé ní àwọn àgbà wá fún àdúgbò àgbọ̀pá lè fi ń tọ́jú èèyàn sẹ́yìn fáwọn dókítọ̀ àwọn mẹ́tíkù dókítọ̀ wọ́n ti ń dúnkòkò ní ìsìn àdàtẹ́lẹ̀ o àdàtẹ́lẹ̀ o ìgbà wọn dàtẹ́lẹ̀ sẹ́yìn ó ṣòfò kọjá là ìgbà tó ń bẹ lẹ́nu sẹ́yìn ìgbà wo lè yẹn ń dáwọ́ kú dúró tó yẹ pé sọ́ọ́rì náà làwọn náà ń ṣe fáwọn tó lòkù nígbà tí wọ́n wà lẹ́nu sẹ́ ìjọba tí wàá mójútó wọn fáwọn ẹ̀tọ́ táwọn náà ń béèrè fún táwọn náà sábà bẹ́ẹ̀ àbí wọn sábà sí bí o bẹ̀rẹ̀ ṣe ń dàrú lọ nìyẹn ẹni tó ju bá àbí olóró sílẹ̀ ń gbọ́ ẹni tó kú lábẹ́nú ẹ̀ mọ́yé wọn pẹ̀lú sábà bíi iṣẹ́ aburú ẹ̀ nìkan ẹni tó kú lábẹ́nú àmọ́yé wọn. ìjọba mu ó mu tó àwọn èèyàn náà tó jára àlùkò àti ìjọba lé lórí wọn mu tí wọn mu tó wọn já kòtò wọn bọ́ látòrí òkè torí ìbùkún mu ẹ̀ mọ tó ń bá bẹ̀rẹ̀ lọ àlùkò àmọ́ téèyàn ó bẹ̀ẹ́ wọ́ sínú eh, orí dráìvù báyìí jẹ́gẹ́gẹ́ orí ẹbí dráìvù ọkọ̀ èrò tí ó sì kọ́kọ́ gbagbó tí kọ́kọ́ mọ sí tí ó dà gbogbo sẹ́yìn gáyà ìjọba mú aráàlú mutí ẹ ń búra yín làwọn méjèèjì wọn yóò tó kankan nínú rẹ̀ òun ni tóbi méjèèjì ìyá àti bàbá tí òbí ní láyé lónìí òun ni pé tọ́mọ bá ti bọ́ lára bàbá ó bìlíbì pé tòun ti tán bẹ̀rù yóò jẹjọ́ o tọ́wọ́ wá bọ́ lára àyá náà ìyá náà mọ̀ wá rẹ kẹ pé kó bá ti tipátipá lọ́mọ fi rọ́ mú mu àwọn obìnrin fún dànù ni láhọ́lá wà láfún wọ́ta ìlàbìlà tó ikú tó bá sẹ̀ tọ́lẹ̀ bá sẹ̀ sí wọn ní gbáyà tó bá wú wọn la ibi tó ń wà kọ́ lọ́mọ wà kí náà wà ti ta ọgọ́ fún dànù iṣẹ́ kó ń ráyè yẹn ní ọmọ à ń ka nínú kútu àti àṣẹ lọ́jọ́ òní nípa obìnrin ọlọ́run sọ ilé ọkọ yín torí ọkọ lẹ́bi wáyé o torí ọkọ àtọmọ tẹ́ fẹ́ bí òwò tẹ́ fẹ́ ṣe nu wàláì bàbá ńlá wò ni tèrè ayé àtàkì àmọ̀ bẹ́ẹ̀ ọkọ náà fi ibùdó ti kó nà dọ̀rúrà ní ògbẹ́yìn jáde nínú ilé ọkọ yín torí pé ẹ fẹ́ lọ bí kan tẹ́ ti gbà yọ̀ǹda dọ̀rúrà ní ògbẹ́yìn jáde mọ̀ ibẹ̀ lẹ́rìí ọkẹ́ máa wà láì sí ọ́ bàbá rẹ̀ tọ́tọ́ wíwà ń bẹ̀ pẹ̀lú àna ọlọ́ọ̀ba àti kẹ́ ọlọ́ọ̀ba ni jíjáde kó ń bẹ̀ fi fẹ́ kátólì láyé wà ní màdá wà ní ìgbà iná wà ń lọ wọn kì í sinmi sí iyì inú iyì inú àtòdìjẹ́ kí ló sì fà lọ́pọ̀lọpọ̀ nípìnlẹ̀ àwọn ọkùnrin ti wọ pé sọ́gbà bọ́ tóbi ní ọwọ́ wà fọ́ọ̀n àwọn lẹ́yìn tó lè bá tẹ̀lẹ̀ sí dọ̀rọ̀rọ̀ àlápẹ̀ tí wọn tó náà wọ́n pé tó wọ́n ní wọ́n kọ́ mí bẹ́ẹ̀ tó ilé wọn sọ fẹ́ tí máa ń kọ́ mí ìyẹn bá wọn sọ fún ẹni tó ẹni tó jẹ́ mọ̀ tó dábì léèrè wọn ju ọlọ́run kò sí kankan kò sí ní bọ̀dá tó lè ṣe kíá kò ló bóyá kò lóbi náà tó ní lọ́wọ́ tó lè ṣe kíá tó gba ilé ìbáyín lọ́wọ́ ó yẹ kán rẹ́sù ẹ̀ kọ̀ á tó wá sáwùjọ mùsùlùmí tó ń tẹ̀lé ìkátà ń sọ yìí tóun bá lọ sí ṣẹ̀rí akọ̀ tó yẹ pé ọkọ ti àbándọ̀nù òun o ó ké sọ́kọ ẹ lábẹ́ òfin ọlọ́run wọ́n béèrè kí ni dákàlù ẹ̀ tó fi àbándọ̀n ìyàwó ẹ̀ gbèrò bí ṣiṣẹ́ ìlú olóògbà bàtọ́ fẹ́ máa sọ fún àti pé kò sówó ni ìwọ náà kí ṣe kó dájú ọ̀dà gbèrò bí ṣiṣẹ́ ìlú olóògbà wọ́n sì wádìí gbogbo ẹnu ṣẹ̀rí Islam olùgbésí ayé gbẹdẹmukẹ fàájì àtàánú ọlọ́run obìnrin wà àwọn ni wọ́n yí mọ́ra wọn lọ́wọ́ ọmọ tó bá yẹ pé bàbá ni wọ́n jẹ wọ́n ń pa lórí ìtọ́jú ọmọ wọn tó bá yẹ kọ́kọ́ ni wọ́n jẹ ń pa nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run láti tọ́jú ìyàwó ẹ̀ wọ́n ti sọ fún mi pé jẹ́ ká mọ̀ tó bá yẹ pé kò tẹ̀lé táwí yẹn tó yẹ pé ìjọba yìí bá ṣetán láti sin ọlọ́run bá ni sábà fún ṣẹ̀ríà ìsìláàmù láǹfààní láti dá sọ́rọ̀ àwọn èèyàn subhanallah fúnra ara ọmọ èèyàn náà ló kọ̀rọ̀ kó àṣẹ̀rí ah, àtàláàfẹ́ náà là ń fẹ́ o iná sì ń bá ọlọ́mọdé ọkọ ọmọ nàìjíríà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùsíbà àtàdánwò ọlọ́wọ́n ba náà lẹ́kọ̀ọ́ náà wáyé béèrè pé a fẹ́ ṣẹ̀ríà àmọ́ à ń fẹ́ káwọn èèyàn sọ bẹ́ẹ̀ kí wọ́n gbọ́ yé látara ẹ̀kọ́ ni àgẹ́kọ́ jẹ́ pàdánwò ní òbí kálímọ̀ yẹn torí pé tádánwò bá bí irú kálímọ̀ yẹn ó lè má ó lè má bà mọ́ ṣé ẹ àgbọ́sọ̀ àwọn èèyàn tó béèrè tó sọ bẹ́ẹ̀ rí ni pé àtọ́lọ́run tẹ́ ní ká ṣe bóòlù ẹ ti ní ká ṣe ẹ dákun wàhálà ipò fìdínà ipò tẹ́kọ̀ òbóró mọ́ wọ́n ní àfáà tó ní ìhàn mú nígbà tí wọ́n sì náà ti sin lọ́wọ́ wọ́n lọ́mọ ìrìn jẹ tíra tíra wa jọ oúnjẹ náà tẹ́lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n nìkan tí máa ń sin náà kádàmù bá ba láyé bí kò ní kádàmù kò ní kádàmù kò sí ní kádàmù tó gbẹ̀rẹ̀ òkè àmì ẹnu bí ayé iná làdánwò wọn mọ̀ àdánwò ẹ̀ tí kò sì dákẹ́ nígbà táyé dàrú tí ń sọ tí sọ tọ́lọ̀ ń fẹ́ àti tọ́lọ̀ ò fẹ́ àdánwò ẹ̀mọ níwọ̀n ẹni tó bá yé tó bá dán wà yé lọ lẹ́yìn tó náà dákẹ́ tó sọ pé kò sí tá fẹ́ẹ́ tẹ́sí wà tí wò la fẹ́ẹ́ tẹ́lẹ̀ sí rárá àwọn ọ̀sẹ̀ wà á ti lọ títí náà sábà fi anábì nù alẹ́ sàlá tàbí pàtójúwe ọ̀rọ̀ wa ẹni tí ò dákẹ́ sí tọ́lọ̀ fi mú kóró ilẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èrò ti gbá tiẹ̀ bẹ́ẹ̀ ni làwọn anábì ọlọ́run bá tó kù nídàkejì ẹ̀yin mùsùlùmí àwọn èèyàn wọn ń sowọ́pọ̀ lórí aburú bí kò sí wọn sowọ́pọ̀ lórí ìtẹ̀lítọ́ náà wọn wá ń pawọ́pọ̀ lórí ìbàjẹ́ nínú ẹ̀ òní fún wọn lọ́bì àṣàfáàbò lè kọ́ọ̀tì kọ́mọ́tì àhádì àlànà wọ́jàbà àlè téèyàn bá tọ́ sí kí wọ́n pa wọn akọ́ba ẹ̀ ọlọ́run sọ fún wa pé wàhálà fóun kìlìkì sọ́ọ́sì hayat fílìkì sọ́ọ̀sì hayat téèyàn bá tọ́ sí pípa ẹ̀pá lábẹ́ òfin ìjọba. kìkọ́ ọ̀tún wà nọ́nà kàrọ̀bíyà sàwùdíyà ń sin lápẹjúwe kéèyàn pààyàn ká pa padà inú fàdóbi jẹ́ pé pípààyàn gan wà sanlẹ̀ sí tó bá sì wà ẹlẹ̀mọ́ rẹ̀ ọ̀kan nínú ọgọ́rùn-ún torí pé kéèyàn ó gbáradì láti tẹ̀lófin ọlọ́run òun náà ni ó dáàbò bo ohun tí ó mú yàn kọlu ìdìyà ọlọ́run ẹlẹ́wọ̀n yóò máa sọ fún yàn bí pé ọ̀daràn àbí mújírí nǹkan kí yóò máa sọ fún yàn pé òun máa nǹkan yẹn pátápátá ẹ̀wọ̀n kò sì sí ìdíri tí wọ́n jù ẹ̀wọ̀n gbọ́ lẹ́nu mújírí mù nìyẹn tó ló ti mọ tó ti rán àmọ́ ó ní òpin ẹ̀wọ̀n kó tó dáràn ní o ẹ̀wọ̀n wá kún bàjẹ́ tẹ̀wọ́n kó fàyà tó ẹgbẹ́ ní ìsìláàmù ni ìtahóró yẹ bàmọ́ ẹ̀wọ̀n ìtahóró àwọn èèyàn torí wọ́n gbọ́ wà sí lọ́sàn-án wọ́n gbọ́ wà sí láàárọ̀ wọ́n gbọ́ wà sí lóru nígbà tí ò sá àfáà ń bẹ̀ mọ́ nínú àwọn kẹsẹ̀tì wà sáwọn àfáà sí wọ́n tún gbọ́ wà sí bẹ̀ nílé wọn. ìkókòkò ni wọ́n kó wọlé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí oríṣiríṣi orin oríṣiríṣi ọkọ̀ oríṣiríṣi fíìmù tó yẹ pé mọ̀dá mìíràn ni yóò bá ìyàwó látàyè ni yóò bá àwọn ọmọdé látàyè ni ní ọ̀sẹ̀ kejì tó lọ sí ìsìn mo wà ní ìwò sátọ̀dẹ̀ tó lọ yàtọ̀ sí ti kábàtọ̀ bí ọdún sí fifteen days sátọ̀dẹ̀ tọ̀la ní òtún ló gbé sátọ̀dẹ̀ ẹ̀kejì mo wá wà ní mo máa ń lọ wá sí kan wá pàdé ọ̀rẹ́ mi labakira akíra ọ náà lọ sí wáàsí ló bá kankan hàn lórí fóònù ni o ló bá gbé píkṣọ̀ yẹn wá ọmọdún kan àbọ̀ sí méjì ìkan Chinese èkejì bóyá India ni mo gbàgbé wọ́n sì lápín wà níbi ọmọ yẹn fídà wà fídà rẹ̀ wọ́n gbé fídà ọmọ yẹn wá smoke tó bá wá fi bíbó ni òbí sìgá ni e, ó sàn tú èéfín jáde tó bá wá fi nǹkan yẹn sẹ́nu yóò tún wá bọ́wọ́ sórí báwọn àmúgbó ṣe ń ṣe subhanallah ẹnìkan wá kọlu ọmọ yẹn ọlọ́ba bú sẹ́kún gẹ́gẹ́ bí ìṣesí ọmọdé ọmọ tó gbé gíga fún ó ń parí mu gíga tó bá dákẹ́ wọ́n tún gbé ọdún tún kínní díẹ̀ káfíń díẹ̀ wọ́n tún tẹ̀ ní ìmọ̀ wọ́n tún tẹ̀ sórí bẹ́ẹ̀ wọ́n ní bàbá ẹ̀ ló fẹ́ mi ọmọ ọdún méjì wọ́n tún gbọ́ ọmọ mi ọmọ mi kan wá náà bẹ́ẹ̀ tó jẹ́ kú bákan ni ó tó àwòrán ẹ̀gbà lọ́dọ̀ ọ̀jọ́ náà ó tó yẹn fi hàn bẹ́ẹ̀ náà làwọn èèyàn wá bẹ́ẹ̀ ni làwọn èèyàn wá rí lónìí lóríṣiríṣi àwọn òṣìṣì tó jẹ́ pé wọ́n kìbọnú ilé ẹnì kọ̀ọ̀kan عن طريق وسائل الإعلام في àti tẹlifíṣàn wọ́n ti bọ̀ nínú ẹnìkọ̀ọ̀kan àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan sí àdọ́pẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ làwọn wà burúkú ilé tí ó wà ara àwọn ọmọ wá sí òun àwọn ọmọ torí pé ẹja ẹ̀ka atápà ó ṣòro kó di nínà fáwọn alágbẹ̀dẹ ẹja tá kí gíbọ̀ yẹn ẹ wá gbé fálágbẹ̀dẹ pé tẹ́lẹ̀ ilẹ̀ máa ń fèsì ká tó bá wọ́ kò pọ́ síbù àwọn ọmọ ti dà bẹ́ẹ̀ kẹ́ tó mọ́ wọn wálé kéwù tàbá náà bá bọ́ lẹ́ran pé ah, aláwọ̀ lọ lọ ṣebí àwọn ọmọ yẹn náà làzọ́ fóbi ti àbándọ̀ láti kékeré yìí àwọn obìnrin kan tó wà tó wọn ń gbìyànjú ọlọ́run kó sanwó lẹ́sàn-án rẹ̀ àwọn ọmọ máa ń dákọ mo sọ bẹ́ẹ̀ náà jò ní ọmọ ò mọ bàbá ẹ̀ sí nǹkan kan kò mọ bàbá ẹ̀ sẹ́ni kan tó wà responsible fún nǹkan kan owó gbá owó orú owó àwo a sọ pé mọ́mì mi ò fi fún mi tó bá tẹ̀ jẹ́ pẹ̀yìn bàbá náà lẹ̀ ń fún mọ́mì ẹ jẹ́ kó hàn sáwọn ọmọ pé ilẹ̀ ń sojú ṣe àti pé kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá ni òkú mọ́mì ni ò sì fọ́mọ ìyá wa ń tiraka bí àwọn gan ó ṣe jẹ láyàtọ̀ pé kò lọ́kọ láyé òun ló mọ̀ ẹnìkan kan ò bá mọ̀ eléyìí ò lè ká yóò tó o lè jẹ́ ó tòrò kò lè jẹ́ ó jù tọ́lọ́run bá sọ pé a ní ká sọ pé rárá àbí bí tọ́lọ́ ọ̀bá ló yẹ ká ló fi tẹ́ o ànábì wọ̀ sọ́lọ́tọ̀ alẹ́ ó jẹ́ ká mọ̀ yìí pé nínú ẹ̀rọ ọ̀nà táwọn èèyàn ń gbà fọ́ sọ́kọ̀ lórí ìbàjẹ́ òun lè èké ìyẹn náà pọ̀ láwùjọ ní rú ẹ̀rí èké tó jẹ́ pé o níbi aburú yẹn ni pé nínú ìyá náà ló wà nínú ni àwọn ti lẹ̀ bí àpòpọ̀ láti àmọ́yìn wà pẹ̀lú ọ̀sọ́là tó sọ wípé tó bá jẹ́ pé gbogbo ará sọ́nà àtàrà alẹ̀ wọ́n bá parapọ̀ láti dẹ̀jẹ̀ nìkan lẹ̀ làákàbà òun lọ́ọ̀fì náà gbogbo wọn ní òjò lọ́wọ́ fi jóná. Islam le koko nípa gbígba ẹ̀mí lọ́nà àìtọ́ gbogbo báwọn irú tí àwọn èèyàn orí ó dánwò láyé nípa gbígba ẹ̀mí kìí ṣe ọlọ́dọ̀ kan ni ó gba ẹ̀mí ẹ̀ àbẹ́yẹ kìí ṣèyẹ kan ìjọba ni ó gba ẹ̀mí ẹ̀ tó bá tọ́ sí kágbẹ̀mí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá pààyàn lẹ́yìn tó ìjọba fún láṣẹ kì í sàpààyàn wọ́n sì gbẹ̀mí ẹ̀ lọ́nà tó fúyẹ́ jù ọ̀nà wọn ló fúyẹ́ jù bíbẹ́ lórí bíbẹ́ lórí ló fúyẹ́ jù tábà léèyàn dáràn lábẹ́ òfin ó dá mi lójú pé àwọn èèyàn lè àwọn èèyàn bí èèyàn tẹ̀ pa ọ kí ó kàwé bí ó kà kan ó sá mọ̀ pé ìjọba Nàìjíríà náà máa pààyàn ìjọba akọ́ńtì mi náà máa pààyàn pé wọ́n adájọ́ kú fún yàn nígbà tí wọ́n sọ pé ẹlòmíín náà wọ́n ti parí lórílẹ̀‐èdè wọn ní ẹ̀dà bọ́ǹbò ẹlòmíín náà tíjọba ti dájọ́ kú fún lórílẹ̀‐èdè wọn ní ẹ̀kọ́ kùsí lọ́rùn oríṣiríṣi ọ̀nà téèyàn bá ti dáràn pé kí wọ́n pa tíjọba sì ń pa ó yẹ kó mọ̀ wípé káfíyàn ewé tọ́lọ́hùn àmọ́ náà tí ṣẹ̀ríà àgbékalẹ̀ ṣẹ̀ríà Islam pé tíyàn bá dáràn kẹ́ ẹ pa òun náà ní kẹ́ ẹ yọrí ẹ̀ kó lẹ́ẹ̀kan náà pẹ̀lú ìgbà tó mú òun ló fúyẹ́ jù nínú gbogbo ọ̀nà bí yẹn gbà kó láyé tán bá dà máa bòyàn wọ́n dáná sun ni náà lẹ́yìn tí wọ́n gbọ́ dana ẹ̀ dáná ni kẹ̀lẹ́ àtàwọn ògbà ká finá pààyàn ọdá tí wọ́n sọ pé èèyàn dáràn kú ọdá ọyá ìjàpẹ́ tó sí lára sí ìṣẹ́bí yóò kú ní rárá ní ìtàwọn èèyàn ń sábà ní ìyàndánà kó ẹtọkùn bọ́ lọ́rùn ẹlọ́rí àgámọ́sí rárá yìí náà tún le ṣùgbọ́n ló pàtó jẹ́ pé dábàá pẹran ọ̀nà kájú òun náà ni ètò fúyẹ́jù fẹ́ràn fún dábàá náà òun náà ló fúyẹ́jù fún dábàá náà ọ̀nà yẹn ni ṣẹ̀rẹ́ gbogbo tó rọrùn pátápátá ni ṣẹ̀rẹ́ ìsìlámù ló gbogbo kàkálẹ̀ pàtàkùnlá ìnàlá àṣẹjú nìkọ́ ọ̀dọ̀ kábẹ́rù ọlọ́run ọlọ́run àti olè níyà ni ọ. bẹ́ẹ̀ kan náà ẹni yóò tó bá pa èèyàn ọ̀pá mómì pẹ̀lú ṣábìrì kẹlímà ọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ díẹ̀ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ díẹ̀ abala ọ̀rọ̀ díndín yẹn pé ó dá sí òun náà kọ́ntribúùtì sí ni wọ́n ti pa pẹ̀lú ọ̀rọ̀ ẹnu. bẹ́ẹ̀ tí màá sọ pé o ti kọjá o ti kọjá o ti kọjá wọ́n kà fẹ́ mà tó ti kọjá náà ni fẹ́ kó ti kọjá wọn ní kò wọn wá fi pọ̀ ń tàn kí ni ó ṣẹlẹ̀ sí sí gbangba wájú ẹ̀ wípé ẹni yìí o ayé fún ó ti jákà kó nù ọlọ́run kì pàpọ̀ wọ́n ti lánàá ó lẹ́yìn tí gbogbo àlù sọ̀nì à ó àwọn èèyàn kan nítorí pé wọ́n pààyàn àwọn èèyàn wọ́n pa ah, ìwọ náà ẹnìkan ni wọ́n pa ó wá pa wọn àwọn iye àwọn èèyàn wọ̀nyí di ojú wa pé gbogbo àwọn àlù sọ̀nì ah, ní ara yamani tó bá jẹ́ pé gbogbo wọn ni wọ́n tí wọ́n ti pa gbogbo wọn pátápátá nìyẹn tọ́lá sọ pé no a ó fa bóun àwọn òyìnbó tí ò mọ ṣẹ̀ríà wọ́n pààyàn mọ́kànlá àbí méjìlá lórílẹ̀-èdè ìkújọba tó bọ́ sọ́wọ́ ọmọ nàìjíríà kí nàìjíríà tó gbòmìnira nàìjíríà ò gbòmìnira ní 1953 wọ́n pa àfáà kan òyìnbó tí rúùlù sì pa gbogbo wọn gbogbo àwọn tọ́jú olóró tọwọ́ tẹ̀lé òyìnbó pa àìní ò sí láyé ńgbà náà bọ̀sì nàìjíríà ò gbàgbé ìtàn yẹn òyìnbó yẹn kí ló fi pa wọ́n àwọn ń bìlíìfù nínú nínú dọ́sìk to some extent wọ́n ní díẹ̀ lọ́wọ́ nínú tó ń bọ́ ní islam torí àwọn ọmọ islam kò kọ̀ọ̀lọ́kọ̀ ẹni tó jẹ́ mùsùlùmí lọ àti ṣe lọ́lọ́ àti ṣe lọ́lọ́ ìtànáwó fún ọ. ó pa gbogbo àwọn dájọ́ lóró yẹn mùsùlùmí bíi eighty percent ló wà nù wọn ẹni tí èsè mùsùlùmí ò ju bíi twenty percent lọ láwọn sápẹ́rẹ́ àwọn mùsùlùmí níta ìpè ní justice nìyẹn àwọn àbùkátà lónìí púpọ̀ jù torí pàápàá jọlọ ibi tó orílẹ̀-èdè wa dé báyìí ibi tó dé báyìí tíjọba náà rí tí wọ́n ń rí tí wọ́n sì sọ pé ipá àwọn ò ká mọ́ ipá àwọn ò káàbò mọ́ wọ́n láàárẹ̀ wá ń sọ mo tẹ̀ gbọ́ nírò nìkan ni wípé gbogbo àwọn tí wọ́n ń bẹ níbi fìdínà tí wọ́n jọ ọmọ ọlọ́mọ gbé wọn ò ní lọ láì jìyà ẹ̀rín wọn á pa nípa ọtí mú wọn ni wọ́n láì inú pírẹ́sì mo ti gbọ́ wọn ò ní lọ láì jìyà nígbà wo lè rí wọn mú lábẹ́ sánmà yìí tó bá jẹ́ pé ìjọba ọba ṣèjọba à ń rọ̀ wọ́n tí wọ́n ṣèjọba tí wọ́n bẹ̀rù ọlọ́run lábẹ́ sánmà yìí kò dáa tó wà láì kò dáa tó nǹkan burúkú ni àwọn kan bẹ bóyá ìjọba ṣàbòsí fún bóyá àwọn ẹ̀ka ṣàbòsí fún tí wọ́n ń gbójú sókè tí wọ́n tó ń gbójú wálé omi ń bọ́ lójú wọn ìṣesí ò lè jẹ́ kórílẹ̀-èdè ṣòro tó ń jẹ́ pé ìjọba ló a ní àwọn a ààbò ó ní iye owó ó ní iye bọ́jẹ́ ó ní iye tó ń bá lọ kẹ́nìkan tẹ̀ fírú ẹ̀ ra wa wò táwọn náà bá gbé sọ́kàn pé tó bá jẹ́ àwọn náà nǹkan ká sọ táwọn kọ́ làwọn wà náà jọba àwọn ti rí àwọn táà sì ti wọn tó wà láyé àbànújẹ́ tó yẹ káwọn tí ń orílẹ̀-èdè yóò àwọn tó bá fẹ́ sí náà ká tún bẹ̀rẹ̀ ọlọ́run ó ṣe ti kárí apá kan nù wa nígbà tí àwọn èèyàn bá tún fẹ́ máa change ìjọba táwọn tó fẹ́ wọbẹ̀ tó súnmọ́ àwọn èèyàn tó fẹ́ ṣèjọba ẹni tí ò bá ní kábàámọ̀ nígbàgbọ́n kí á mọ̀ ẹ kúkú ṣe wá àtìkún kó mọ̀ lọ tó wáyé pé bí wọ́n ti ń ṣe iná làwọn èèyàn fẹ́ lọ jọyìn ẹ ti wá àtìkún ọ̀kan mọ̀ lọ ẹni ọ̀kù nínú wọn ẹlọ́rẹ̀ẹ́ nínú wọn ẹni bàbá nínú wọn ẹlẹ́ntẹ́ fẹ́ràn ara nínú wọn ẹni méè tẹ́jọ kàwé arẹjọ kéwú nínú wọn àbáwọn tó tẹ̀ fẹ́ lọ ẹ sọ fún wọn pé kí wọ́n má kalẹ̀ lọ tó bá jẹ́ pé táwọn náà fẹ́ lọ darapọ̀ mọ́ nìyí tó bá jẹ́ pé nìkan náà bá sàbọ̀ sí irú ẹ̀fún lórílẹ̀‐èdè tí wọ́n sì ti di ìkórira àti lára àti sọ̀tẹ̀ tí wọ́n fi ń di ẹrù yẹn lu Islam àti mùsùlùmí àmọ́ àwọn èèyàn ti mọ̀ ní ìsìndí ìbá ti pé ń dáàbò sí ti gbanú ọkàn pátápátá pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ẹ̀sìn Islam tó bá jẹ́ pé nǹkan kan wà táwọn èèyàn fi irú ẹ̀sìn lọ́dọ̀ tiwọn kì í sí Islam kan nínú ìyọ̀ àjẹ́ torí pé gbogbo ibi tí wọ́n ti ń pààyàn lónìí ẹ̀yin náà ẹ ti nínú statistics pé àwọn èèyàn wo ló ti lọ àlùkìyàmọ̀ mùsùlùmí ló kú jù àbí ẹ tí èsè mùsùlùmí léèrè kóun gan fèsì ọ̀rọ̀ tá à ń sọ yìí tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó pé yẹ̀wò inú ọpọlọ ní ìsìn mùsùlùmí ló kú jù láwọn tó ń fa yìí tó pààyàn màdúgbòrí wọ́n ju bọ́ọ̀mù sí màdúgbòrí ibì kan nínú ẹlẹ́sìn tó ń sí ìdá ọjà àbí skul àbí ilé iṣẹ́ ìjọba irú ẹlẹ́sìn wo ni ó pọ̀ jù mbẹ́ mùsùlùmí nì tó bá jẹ́ Maiduguri àti ìlú tó dàbí irú ẹ̀ ní north tó kù bẹ̀ ní òkùnkùn pọ̀ jù náà mọ̀ sí pé ọ̀tẹ́ máa sọ fún wa ní pé ẹ mùsùlùmí ẹ má para yín ẹ má para yín wá ẹ̀ tó ẹ kẹ́ẹ̀kan àbí olóró mi ló tún bọ́lẹ̀ ládùúgbò kan náà ṣé bí ó ti máa lọ a sì mọ ọdún yìí lónìí àmọ́ ká lè mọ jẹ́ nìkan tó wà kọntribúùtì sí pé kó lè bá a dàrú kó lè bá a parun kó lè bá a bàjẹ́ pátápátá òun àǹfààní ìsìláàmù tá a ní o kọ́lọ̀ kó ti wá ní ìsìnkú olórí jálẹ̀ o أقول ما تسمعون وأستغفر الله تعالى لي ولكم إنه هو الغفور الرحيم اللهم إنزل الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم علمنا بما هو النصارى وأنصاري